lórí ara ẹ̀wọ̀n tó bá rí jẹ̀ra tọ́lọ́wọ́n bá dáa tó bá ti rí nǹkan wọ̀ tí wọ́n lọ́rùn báyìí òṣèré ń bẹ̀ mọ́mì ní sábẹ́ tó tọ́lọ́ mi ṣe kó mi ìṣòro tó bá lójú ọ̀nà bẹ́ẹ̀ ó mọ̀ pé tọ́lọ́wọ́n bá lòún ṣe tọ́lọ́wọ́n bá ṣe ó di ìwà ọmọ sí gbogbo nǹkan tó tọ́lọ́wọ́n bá ọlọ́mọ sáà ìwà ọlọ́mọ وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون وليحملن أثقالهم وأثقالا مع أثقالهم وليسألن يوم القيامة عما كانوا يفترون وقال الذين كفروا للذين آمنوا أما كفري أما تنبع إسلام وما أصبح مؤمنين بابتبعوا سبيلنا أتلجوا نجوى ولنعمل خطاياكم أساني ولا بسعير أسانير وما هم بحاملين من خطايا خطايا من شيء بيني ونبيك كان كان سما ونبيه فإنهم لك والله يسرون والله داج داج يرون أدري ولا يعلمن لا يعلمن أصالا داج داج والله هم بواجهوا والله وأفكار ما أفكار أرو لا نريد أن يروا يوم القيامة نريد يوم القيامة أما كانوا يفترون بارتهم فا torí àwọn tí wọ́n ń tẹ̀lé wọn náà wọ́n padà gba ẹ̀jẹ̀ àwọn ni wọ́n sọ wọn nù ní tó bá fi yàn máa ná orí ni yóò máa gbalada orí tó tàn bá sí láti fi na ìmọ̀ náà burú ọ̀dà ìkó ti dínkù ní ìsìn gbàgbọ́ mọ́ sọ wọn lórí wípé àwọn sọ wọn dìtẹ̀tùbà àwọn sọ wọn sápò wọ́n máa sọ bọ́ wọn pé ẹ̀ẹ́dì ẹ̀ẹ́dì ẹ̀láyà ìyẹn ní wọ́n sọ yìí tètè gbọ́n sọ wọ́n àwọn magician ní ayé tó mathematics wọn lọ́wọ́ magician ayé jẹ́ máa yí wọn lọ́wọ́ tí ó yóò tó kòtò yóò fi rí yóò tó máa sọ yìí tètè gbọ́n àti ọwọ́ àjẹ́nà tó náà يسألون يومئذ عما كانوا يذكرون قالوا والله دجدادوا أو به لو أنهم من الكيامة انطع يغطوا انطع يغطوا انطع فرعون يفجر هذه لو أنهم من الكيامة نعم ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا خمسين عاما الله أكبر فأخذهم الطوفان وهم ظالمون الله أكبر فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية ọba kó sànù wa àyà yìí ni abibu lọ́tàkù àyà yìí abibu agége inú àyà tọ́tàkù ní Qur'an àyà wa so plain so direct wọ́n ni wọ́n lakaba alisanna nuha ni ila kawmi wọ́n ni dájúdájú àwàlà náà nà mú nọ́ wọ́n sọ́dọ̀ àwọn yẹn sọ́dọ̀ bí sọ́sí ìmọ̀ àlùfàsánà ọwọ́ lu one thousand years illa hamsin minus fifty. <coughs> simple arithmetic simple arithmetic one thousand minus fifty ó yẹ pé nine hundred and fifty ni ó lè kò sí tó ó lè ninety five years ó kéde ẹ̀rìn ẹ̀gbọ́n àwọn àwọn yìí ti tẹ̀lé ọ̀rọ̀ mọ̀sọ̀wá mi wọ́n lè kadàrà sẹ́lẹ̀ náà ti Qur'an wa kéde náà ti àdìsí wa náà ti Qur'an zálìkà kìtàbù la rayba fi. Hmm? Hmm? Eh, ọlọ́mọ sọ pé arithmetic simple arithmetic hmm. àwọn èpè ní arithmetic arithmetic lámàkì sí eh, adam rasimahullah ó ní armẹ́ta kan bẹ̀rẹ̀ tí a rẹ́jẹ́ àtọ́ àkọ́ àfikọ́ ma armẹ́lẹ̀ sáyẹ̀ reading writing àti arithmetic tí a dàgbà yẹn ìfákìrì lẹ́nu omi reading writing gbogbo ẹ̀ dọ̀bí lórí ẹ̀ writing àmì àmà àìpé ọ̀dọ̀bí rẹ̀ ẹ̀sùn pàmò ní writing àti gírí arithmetic ní àwọn omi arithmetic àìpé ní àìpé ní arithmetic ọba ti pè ní arithmetic agbóhùn sí àgbẹ̀rẹ̀ lẹ́yìn ó ní àbẹ̀wò arábì kí láti arithmetic kí ní arithmetic wọ́n jẹ́ kí wọ́n pè lábẹ́ ọ̀rọ̀ ó bí ṣé adam ẹni bá bẹ́ jí àfà àti kó arún mẹ́ta yẹn kọ́ àkọ́wà pẹ̀lú ẹ̀ náà ní reading common common can read lẹ́yìn náà common pa kí ni writing kó ní writing lẹ́yìn náà common pa ṣírò arithmetic ó dùn á bẹ́ẹ̀ rẹ̀ mùsùlùmí dáadáa ara ti bàbá rẹ̀ tó bá fẹ́ sin ogún arithmetic ló fi pin ó ní ọlọ́mọta àfọ̀rọ̀ yìí wà. ولقد ارسلنا نوحا الى قومه قال لا يجد اجو ابلا انا نبي نوح لو تاوي نياري فلبي ذكي اما الف سنه او ال 1000 years كلوا الا 50 عاما ودني 50 years 1000 من السكيت ذا يعني 50 years فاخذهم طوفان ما هو قول هو طوفان ومي ومطوره

ọmọ wọn ní ṣe ọmọ lọ́wọ́ anábì náà bàbá àgbàmù kápẹ́ntẹ̀lì olóka ọkọ̀ ojú omi anábì Ibrahim alayhi salatu wa salam bíríkìlà ni olókọ̀ kaaba ọdíwà anábì Zakariya kílàní lẹ́yìn náà kápẹ́ntẹ̀lì annajjar أمين خيركم من يأكل بعمل يدي فإن النبي لا يداوم يأكل بعمل يدي أمين خيركم من كل رجل مني ya e agi aahi ọnwa chụk em a ụaghị aa nye eiaa a bua awehe a e àwọn ẹ̀yẹ́ olùmọ̀ gbé àtàwọn òkè ńlá ńlá ọmọ àgbẹ̀ ọlọ́run rọ̀ fún ó di wà ọ̀rọ̀ àlàyé tó wà sí báyìí kéèyàn láyà láyà kó ní mẹ́rán tó ti kọ́ ni pé ninety three ninety five ó tún gé dẹ́rẹ̀ ẹ̀yìn ẹ̀kọ́ ọlọ́mọ sọ wa lọ náà. وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون وإن تكذبوا فقد كذب أمم من قبلكم وما على الرسول إلا البلاغ المبين وإبراهيم بابا قالون ذي إبراهيم إذ قال لقومه ما دون سواه دفعوا يناره اعبدوا الله واتقوه أما جسد الله وبا أجمع تلاشي الله وبا كل من تقوى العمل بالتنزيل والخوف من الجليل ورضا بقليل والاستعداد ليوم الرحيم أما استبنا يعني قول التقوى والتقوى على العمل بالتنزيل يقول الله بيش لا يكلنا أباوي كأنبيه ولا خوف من الجليل ما درجته وفلو الله نكا يقول أنه سعريه كان يقول بيوته ورضا بقليل اللي أيما يكي ما يكمم وعضوه أجوري كما فايدة يرى رجية آه. تبالي الفرامة والاستداد ليوم الرحيم لو لو في تعريف ايه ثانك يو فيري ماتش عبد الله بن مسعود رضي الله عنه ذلكم خير لكم إن كنتم تعالوا لن يدور فيو فيه وتباموا به إنما تعبدون من دون الله أوثانا أو ساعتين جاتي فلين الله بعوان رب جلدوا الله بعين إذ كان لو تخلقون خلطون ده يتن في رب بعين الذين تعبدون من دون الله لا يكون لكم رزقا أما يجب لي ربعون مي أجل كلام يجبون ليس كذلك مسيفين فابتغوا من عند الله رزقا أدعو لهم بعدك ما وعدك المزع فلازك على البركة فيه أجلتك المزع فلازك ما طلب اللهم عصينا بحلالك عن حرامك وعدنا سلبك وعبدوه ọlọ́wọ́ bá náà ní máa jẹ́rú fún ọlọ́wọ́ ní kẹ́ máa jẹ́rú fún ẹ jẹ́rú ayé ẹ jẹ́rú dúkìá táìsà abdul dinar táìsà abdul dinar ẹrú dinar ṣe oṣooṣi bújì rẹ̀ wàṣkúrò hó wàṣkúrò láà ẹ̀rìmọ̀ àdúgbò ọlọ́wọ́ bá ilé ìtòròjà òun ọ̀dọ́ ọlọ́wọ́ bá ní wọ́n dá yín kí ọlọ́wọ́ lẹ́ tukadibu tuba tuba piniro fakad qalba al umam min qablikum àwọn tuba pa Ọlọ́run niro àwọn al umma kan tuba dina ti pa Ọlọ́run niro وما على الرسول الا البلاغ المبين kò lè sí dojo ran lórí ojú da ran 20 students tó bá dé gba exam táwọn etí bá fail tó kí méjì tó lọ pass wọn ní iṣẹ́ ẹ̀gbọ́n títà kò mọ method of teaching àbí àmọ́ nàbí ọlọ́wọ́n ọba kò bá lè jíjẹ́ bá wọn táwọn sábẹ́yẹn méjì náà lọ́ba gbọ́ tiẹ̀ ó sì pupa máa yẹ alọ̀rọ̀ sóòlù ìṣẹ̀lẹ̀ agolmobìnrin ìṣẹ̀lẹ̀ lókùnrin. tọ́ máa ti dáàbò ó sọ fún mi. kéde àwọn ọmọ tó lọ pọ̀ láyé mi àlọ́jọ́ ọlọ́run ọba anabi muhammad sallallahu alaihi wa sallam ó wí agbá anabi ọlọ́run ọba mi òun nìkan yóò jẹ́ náà nígbà lọ́dún sẹ́ni ẹ̀kan bọ́tì anabi ọlọ́run ọba òun nìkan pẹ̀lú ẹnìkan yóò tẹ̀lé ẹnìkan tó lé yóò tẹ̀lé wà jẹ́ náà nítorí pípa tó di ẹnìkan tó bọ́tì ẹ̀ náà nù. ọlọ́run ọba fi yíwa pé wọ́n máa alàrùwà sóòlù kò sí tọ́jú ọ̀rọ̀ yẹn lórí òjúṣẹ́ ọlọ́ọ̀bá ilẹ̀ bẹ̀lágún mobì bí ẹni kó sáàjíṣẹ́ fún ọdún parí o kò sí tún láti iná máa ń tẹ mọ̀sọ́kẹ̀rì ní láti aléyìn bí mùsáìtì ó di wà lọ́fà ìwọ̀ dá náà ń tó ìtàn ọba máa ń gbé àwọn ọ̀fọ́ ọ̀fọ́ ti nára iná máa ń tẹ mọ̀sọ́kẹ̀rì láti aléyìn bí mùsáìtì ó di ìwà kọ̀ bá àtẹnìkẹ́ pé ló gbájú kò sí jíjẹ́ ọlọ́run ọba rẹ̀ eléyìí náà ni ó fi jèrè ayat alkiyama ọlọ́run ọba àjáwà náà tó jèrè ayat alkiyama ọba qur'an alkarim kádó báyìí àbí sallallahu alaihi alkarim wa ala alihi wa ashabi ajma'in والسلام عليكم ورحمة الله وبركاته